الله وآله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní ọ̀sẹ̀ tí ó kọjá ibi tààkà níbi tíra ti ayé tààkà níbi tíra tààkà fún mọ́tọ́rọ̀ hadith ẹ̀ṣẹ́rò mọ́tọ́rọ̀ hadith ti Dr. Mahmoud afahan rahimahullah àkàrí tàà ti ń sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin tadlis àti risal kafi aladis al-madalas àti aladis al-mursal risal kafiya so ibi tá ti dúró ní ọ̀rọ̀ sofiyan bin ọ̀rẹ́nà sábà gbàgbé ọ̀rọ̀ hakim hakim tó mú àwọn mẹ́gbàmù rẹ̀ náà wà nù sọ́yìn Bukhari nígbàtà ń sàdé sí i Zubair bin Mut'im hmm, hadith Muhammad bin Zubair an abi hadith Zuhri lọ́dọ̀ so hadith kada qalbi an yaqtir so àwọn kan tá kà ní tàwọn kan tá lè ṣàlàyé tẹ́lẹ̀ ní káàkà máa ṣàlàyé kanú síra ẹ̀ ìtafẹ́kà ló ní tàdílé tàṣúyà bọ́ta ṣàlàyé tàdílé tàṣúyà bọ́ta kan fẹ́ kà yàní nùrídọ̀ annamọ́rọ̀ aléhìn yàní mọ̀rúrọ̀ kẹrọ kò ṣe pé a nínú síra ẹ̀ káàkà mú نعم تدليس التسوية هذا هذا النوع من التدليس هو في الحقيقة نوع من أنواع التدليس الإسنادي تايب التدليس على تايب التدليس الإسنادي أتجرب التدليس الإسنادي تدليس الشيوخ أها so تدليس على تدليس الإسنادي تدليس التسوية هنا لو بروج به because olóyìnbó kò pé kẹyọ èèyàn tó jẹ́ dọ̀ẹ́ àbújẹ́ mọ̀jòrò àbújẹ́ mọ̀tòrókù kò fi ṣe yí kí bọ́yá ìsìnàdó ní yóò jọ gbogbo wọn kọ́ ṣe kọ́ọ̀tù ni wọn torí pé èèyàn ju ẹnìkan kó tó fi ní ìṣẹ̀ náà láti pè ní tásúyà ẹ ṣe gbogbo àwọn tó wà ní ìsìnàdó ká dé wọ́n jẹ́ déédéé bí pé ṣe kọ́ọ̀tù ni wọn àní wọn tó ń pè ní tajwid náà tásúyà àbíkan pé ní tajwid pé ojú kó apíẹ̀ gbogbo ẹ̀ ní sọ tàrífù ثم إسقاط راو ضعيف بين الثقتين لكي أحدهما الآخر راوي بعد هذا الشيخ kí ẹ̀tọ́ agbàdíṣẹ́ àwọn ayọ̀ rọ́wí tó sì kóhùn jẹ́ tọ́yí tó wà láàrin sí kọ̀míjì àjẹ́bádẹ̀ ìrántí alwalilubun muslim náà láti ṣe example àti bàkíyà hmm? pé fáwọn classes àti ṣe tó níbi kákàkà ni wọ́n ni wàtúrà tó dálẹ̀ fọ́ọ̀mù tó tẹ́kì ní pé àyẹ́rúyà rọ́wí hadithan and sheikh sefa kí rọ́wí bá ní ìtìwádọ̀ sheikh kan tó jẹ́ sefa hmm? ká ní afẹ́ lo bàkíyà anil auza'i bàkíyà anil auza'i bàkíyà sefa alwàdìsù ní sefa ó wá gbà ní ìtìwádọ̀ sheikh wẹ̀ al-auza'i tó náà jẹ́ sefa wàzálíkà fẹ́kọ̀ fẹ́kọ̀ tó wá gbà ní ìtìwádọ̀ sheikh wẹ̀ káfí in this case al-auza'i yarwi and do'i òun gbà wá lọ́bẹ̀ tó ń jẹ́ tọ́ ẹ̀ then tí ẹn tó jẹ́ ṣéèkù Al-Awzā'ī bá jẹ́ da'if ẹn tó wá jẹ́ ṣéèkù ṣéèkì Al-Awzā'ī wá jẹ́ síkọ̀ but Al-Awzā'ī bó ṣe bá ṣéèkù ẹ̀ náà ló fún sí bá ṣéèkù ṣéèkù ẹ̀ ẹ̀tì ọ̀nà sálìmá Baqiyya lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ náàfẹ́ afẹ́lá hmm? but bí àlàzá ṣe bá ṣéhù ẹ̀ tó wà láàrin bẹ́ẹ̀ náà ló ṣe bá náàfẹ́ náà tọ́ káwá rí ẹnìkan ọmọ kí àlàzá ìmọ̀sálẹ́ bẹ́ẹ̀ bá kẹ́ yà lọ́lẹ́ kó ń wá yọ ẹ tó jẹ́ ṣéhù ṣéhù tẹ̀ ó yọ ẹ tó jẹ́ lọ́ ìfù tó jẹ́ ṣéhù àlàzá ó yọ ń di àpàlà ọ̀gá yí bá ṣéèkù ṣéèkù ẹ̀ ẹgbẹ̀ tó bá wọ́n ìsinádì ẹ̀kọ̀ náà gbọ́nyàn kankan yóò bá àìsinád fàáhì níbi tọ̀rí kò mí ní ó ti fi hàn ẹ̀ bìkọ́ sí àgbé bàkíyà ní ẹ̀kọ́ lọmọ kéwù àlàùzáì àlọ́lọ́mọ́sí kò ní kọ́ lọmọ kan wọn kéwù ẹ lórí ilẹ̀ tó wà ní ṣerú tí ó bàkíyà ní ọ̀hún wà ṣe wà yóò wà jẹ́ káàrẹ́ ni tí so a ní ẹni tó yọ ṣéèkù ṣéèkù Al-Awza'i òun ló ṣe tásúyà ẹni ló ṣe tàdílítù tásúyà ó yọ ẹni tó jẹ́tọ̀ ìfòkó kí ìsinádù yẹn ti lè ṣe déédé pé fẹ́kọ́ọ̀tù bù wọ́n jẹ́ ìgbákàwé náà náà tẹ́sọ̀ fún wọ́n ní díwàlú lórúkùn bá wọ́n á kéré tó ń òun gbé lẹ́fù fún aláwùzáì pé aláwùzáì kò gbọdọ̀ fún pàdé ọdọ́rọ̀ àwọn ilé aláwùzáì tóbi jù bá wọn à ó fẹ́ kó bá aláwùzáì ni kìí ṣe tó yàn ló fẹ́ kó bá because táwọn èèyàn bá padà rí túrúkù mi tí wọ́n lẹ́yìn tó jẹ́ ṣọ́ aláwùzáì fẹ́ wọn ò ní mọ̀ púpọ̀ ló yọ wọn ò fọ́ aláwùzáì fúnra ẹ̀ ní yọ ẹni tó gba àdísì lọ́dọ̀ tí ẹ̀ gangan so àdísì aláwùzáì now ويكون وذلك الثقة يروي عن ضعيف عن ثقة ويكون الثقتان قد لقي أحدهما الآخر ثقة méjì pé الأوزاعي àti Nafi àméjì pàdé ara sùtàmà yọ tó wà láàrin fàyàtì mùdálìsù الذي سمع الحديث من الثقة الأول مدرس بعد ذلك الله ثقة على قبل بقية أبي الوليد فيسكت الضعيف الذي سند يو ضعيف كل عفا فارق قوم بسند ويجر الإسناد الشيء ثقة yóò wà sí ìsinmi lọ́dọ̀ ṣéhù ṣéhù ẹ́ àfà ẹ̀ tó jẹ́ síkọ̀ alìsíkọ̀tì fani beloved mọ̀tàbà pẹ̀lú gbólò tó ní ìsinmi lọ́yọ̀ ogun àbíkò gbọ́gbọ́ tó tó bá pé lọ́dún sọ̀rọ̀ yìí bá ní yóò jẹ́rọ fàyíṣàwì ìsinádà anybody tó bá fi wó yóò bá sọ pé ah ìsinádà gbogbo لأن الثقة الأول قد لا يكون معروفا في التفسير torí pé fíkọ́ alákọ̀ọ́kọ́ dàtí sójà làwùzáyí ó lè mọ́mọ̀ pé ìtẹ̀rí so èyàn ní fúra kó wọ́n yọ nìkankan ìrọ́sọ̀ ọ̀dọ́ rẹ̀ mẹ́rin yóò wọ́n wà tó bá yọ nìkankan ẹ̀ntẹ́rùpọ̀ yọ òun sọ ló yọ ẹn tó jọ ma kéwù ti àtẹ́ tó wà lẹ́yìn ló yọ wọ̀yẹ̀ jídù olúwa kífù alàsánà kàdálíkà wà dàtí sásúyá ẹn tó bá wo ìsinádùn yẹn yóò wà rí bẹ́ẹ̀ tí ó ti tẹ́súyà tán yóò gbé kọ́dọ̀ wà wà fẹ́kọ̀tì àfà fàyàkùn múláhù lè fẹ́hà yóò àdín sọ̀hìn wà fi yẹ gára ró ṣẹ̀lẹ̀ aṣáàrù man kára yà fàá dùgbù huma bakiyya tó wàlí wọ́la abu musayir ahadithu bakiyya laysat naqiyya faqum minha ala taqiyya ọ̀rọ̀ abu musal gastani ọ̀rọ̀ ibn bara gagala wani hadisi lọ wípé fudu abu idaro أم بقية إدارة عن المعروف ثم بعد ذلك عن المعروف أما بقية ليست نقية فقم منها على تقية دين الولي بن مثاله ما رأى ابن في العلل قال سميت أبي بباري يعني يعني أبو حاتم الرازي رحمه الله محمد بن إدريس الأنظري وذكر الحديث الذي رواه إسحاق بن راهوية أبو حاتم ذاك حديث إسحاق بن راهوية فاري توبا زمن راهوية أنا جفا فاهم خاري أنا جفا فاهم أبو حاتم الرازي أبو ذات الرازي أم بقية قال بقية حدثني أبو وهب الأسدي النافع عن إبراهيم حديث لا تعمدوا إسلام المرء ẹ má sì إسلام pé

ibn abi hatim ní ní report báyìí kí la kó kọ ibn abi hatim abdurrahman abdurrahman ní ibn abi hatim abu hatim ní muhammad ibn idris kọ́lá abi هذا الحديث حديثي لو أمر كل من يفهمه ó ní iṣù kan tó pé èèyàn díẹ̀ ló gbọ́yé pé hadith yìí gẹ́gẹ́ rọwà hadal Ubaydillah ibn Amr Ubaydullah ibn Amr ló gba àdísì an Ishaq ibn Abi Farwa an Ishaq ibn Abi Farwa eh an Nafi an Ibn Umar an-Nabi so sabati wo nínú isnadu yìí Baqiya ni gba àdísì wa o àwọn pé Baqiya ń gba àdísì an Ubaydullah ibn Amr an Ishaq ibn Abi Farwa an Nafi an Abdullah ibn Umar èèyàn mélòó nù èèyàn mẹ́rin tabatiwo isnaqatu baqiya bin walid alhimsi ubaydillah bin amr ishaq bin abi farwa then nafi mawla ibn umar then ibn umar so now ubaydillah bin amr fi qalb hmm ki baqiya ki ba ishaq bin abi farwa da'if lo in fact matruk ah good hmm then and Nafi Nafi na jẹ́ sẹ́kọ̀ Ibn Umar jẹ́ sàábí tọ́ but Ubaydillah ibn Amr òun náà bá Nafi gẹ́gbó ti gbàdí sọ́lọ́ ìṣàgùn àbífà o wípé nìsẹ̀ ó gbàdí sọ́lọ́ ìṣàgùn àbífà nùzúlù ló ṣe fáìn ẹ́ kèwí kò bá Nafi tọ́ bàkíyà wá yọ ẹni tó jẹ́ onye sábùn àbí fọ́rọ̀ àkó ọ sọ ìtìnádùn ndị òbẹ́dì lábùn an kò ní sọ pé àdásàbì so by time tó bá fẹ́ yóò òun wo owó déètì owó gbẹ̀gbà náà òbẹ́dì lábùn àn ó kú lọ́dún ah, ah kílọ̀kẹ̀ náàfẹ́ ah, wọ́n sì pàdé kẹ̀kẹ́ òun ní mọ̀kan ti yọ ẹnìkan so kí ni wọ́n ṣe tó bá ti yé ilé ìta ẹni tó jẹ́ gbogbo yóò mọ̀ wá jẹ́ baqiya ubaydillah ibn amr nafi ibn umar isafuna bi farwa bin jali tó bá pe pé irú be lam namu ba ba isafuna farwa at the end of the hadith no jemu ko en tó bá ṣe ṣe tẹ̀lé hadith àti tó bá ṣe pa wọ́n ó fẹ́ kó àti eso do hadith ha Hmm? wọ́n ní sọ nígbà fóònù yìí hmm? àmọ́ ó ti bàjẹ́ kò tẹ́ tún sí kò tẹ́ tà ìyá ìgbà alùfẹ́gbà fò nígbà so now wa annabi sọ́sọ́lá wa ó sọ kí wá ní bàkíyà ó ṣe ṣẹ́rí tí bàkíyà bá fi lè fi òbí lábùn ámùrìkà lè àwọn èèyàn sọ́mọ̀ òbí lábùn ámùrìkà wọn ma kéwẹ̀ wọ́n lè máa

kuni awe labna min abuwa wa huwa asadiyo banu asad ló ti wá so ni bakiyo wa pe ni adasa ni abu wahab bin al-asad ha so fakanau bakiya wa nasabahu ila bani asadin kay la yusqana lahu o fi tiban asad ki wọ́n ma fi kama ma ko ne hátà ìdà tàràkọ̀ ìsáàkàbùn àbí farwa tó di pé níjọ́ tó bá fi yọ ìsáàkàbùn àbí farwa kò láyé tàdálà àníwà pọ̀ lóyọ mo fún ilé ìzáàpù kan nígbà tá à ń sọ̀rọ̀ lọ́rẹ̀ gbà fẹ̀rántì ìzáàpù tí mo fún yín pé sábà sọ fún yín pé ìsìgá alòsáàsù dókítà àsọ̀bà

kí wá ma irú ọkọ̀ ọmọ lọ́tọ̀ fanṣágà yìí kí mọ́ ọkọ̀ ọmọ yẹn kàmọ́ ọkọ̀ obìnrin ká kí kàwọn kó bá wọ́n dà pé ọlọ́mọ kan ti ń jẹ́ Zainab kí wọ́n ní Dr. Abu Zainab anufawi fẹ́ẹ̀mà ń dágbé nufawi nupe pàpé gbogbo jíjí jíjí tẹ́ ń gbọ́ ní Kwara àti ní Naija nupe náà nìyí láti àjì pàtìjì kárajì ẹ̀gbọ́ ìlú kara ẹ̀rọ náà àfẹ́rẹ́ ojú òsì ní newfoundland pé ó ti bọ́ sí àwọn fáránà àwọn bàrùbá àwọn àmọ́ gbogbo àwọn jíjí jíjí o ìdájí pàtìjì kárajì lábẹ́ àjí kìrìngàkà ẹ̀hẹ́n sọ fi wọn bá àdùkúrò Abu Zainab al-Nufawi gbogbo ilẹ̀ kọ́ dáadáa tó àwọn onídò ṣe nù fáwí ọgbóná gan ẹ̀mí náà pé so that máa fẹ́ gbá tẹ́ńṣàn yìí lọ ẹ̀ní ìwà dáa pẹ̀ nìkan by time wọ́n padà agbọ́gbọ́n ah, ah. tó ṣe kí náà lẹ́gbẹ̀ẹ́ nù fáwí ní nù fáwí nù pé ní àwọn so tàbí lè tó ìyẹn náà báyìí àti ọ̀rọ̀ ìgbàkànfẹ́kà pẹ̀lú ìtàfíyàní pẹ̀lú ìṣòyò tàrífùhú ó àyẹ́wò àrọ́wì àṣẹ́hì àdíta sẹ̀mí àwọn òmìnirú ọ̀rọ̀wì bàdíjọ akalọ́dọ̀ ṣẹ́kì tó gbọ́lọ́dọ̀ ẹ̀ fàyùsẹ̀míyàhú áwòyàfìníyàhú áwòyàfífàhú áwòyàfífàhú bí màá láyọ́rọ̀ fún bí ìkẹ́ ìlàyọ̀ yóò wá dákọ̀ rẹ̀ àbíkó fún kúníyà àbíkó fi fún ní nísbà àbíkó róyẹ̀ pẹ̀lú kẹsẹ̀ẹ̀fì ma kẹfì lè ẹlẹ́mọ́ fẹ́ gbà dìí tẹ̀sítorí lòzó tẹ̀bá rántí àfọ àdìs Anas ibn Malik àdìs Bukhari àdìs Tirmidhi Tirmidhi sọ fún wa pé fìfìánù sáwórí ọfẹ́ gbà dìí sì wá lọ́dọ̀ Ma'mar ọwá fún Ma'mar ní kú ní yàrá abúkíní Abu Urwa Anas so normal hadith náà a fi hadith Ma'mar an Qatada an Anas but torí pé Ma'mar ń kéré ndị ìsìnkán sáórí ó fi bá nùzú lòun ní ọba fún ó fún Ma'mar so hadith ìpánisọ̀sán kánà yàtúfà lánìsáì ìsáyà náà àwọn ìyàwó rẹ̀ yóò góra kan àti sọ̀yìn náà tó ẹsẹ̀ ń ṣe tẹ̀lú bọ́ọ̀t tẹ bá ti wọlé gbogbo àwọn tẹ̀lú ìsàní tẹ̀lú ìsàfíà náà ló burú jù tẹ̀lú ìsàfíà náà ló burú jù ìrísì táwọn èèyàn fi ń ṣe tẹ̀lú ìtòṣù yóò ọlọ́mọ ìlú pé ẹnìyẹn jẹ́ sọ̀rọ̀ torí pé ó ní rírì tó pọ̀ tí wọ́n padà mẹ́ṣẹ́ àti tó pọ̀ àyàn àfá rẹ̀ kéré torí nùzùn àbí ó gbà ní tó pọ̀ gan-an wá lọ́dọ̀ ẹnìyẹn ó ti wá wà mọ̀ lótó náà tó máa dápẹ̀ yóò àwọn ọmọ ṣètà sọ́rọ́ fi àsùnmá ìdí èyí tó ń bá dàpọ̀ èyí kò tún ló kọ̀ mí kò tún ló kọ̀ mí kò tún ló ẹ̀hẹ́n ṣẹ̀rùn sáà sọ. شر التعريف هو أن يروي الراوي المدلس عن شيخ حديثا سمع منه يعني يعني لا يوجد إسقاط ولا يوجد إسقاط ولا حرف في تدليس الشيوخ من تدليس في إسقاط في الحق أما يوجد تمويه تمويه فوق kàmọ́lẹ̀ wàtàkìyàtò nísìn iṣẹ́ àti kọ́kọ́ ọkọ̀ ṣe àwọ̀kò ní yàtíbí àwọn ìsìpàtí ọ̀sìpàtí ọ̀tọ̀dé òzálì ayyàkùtọ̀ dr bakọ́fà hàn wá fẹ́ kó para wọn tẹ̀zámpù wọ́n fẹ́ fẹ́ràn tẹ̀zámpù kéèsì bàbá tó fi tíra ọlọ́kẹ̀wọ̀n wọ́n fẹ́ fẹ́ràn tẹ̀zámpù tọ́ ó kọ́ tí wọ́n ní mahmud bin ahmad afahan hmm? mahmud bin ahmad afahan lájú ayé wọn àfáà jẹ́ kìlẹ̀tù hadith àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ bọ̀ lẹ́tà wọn mú sí wé wọn lábúrò kẹfí ń jápẹ̀rọ hima sọ̀há àbúrálà sọ̀há ní ṣe tọ̀fẹ́ ní ṣe olókra àwọn ṣe hadith but àbúrálà sọ̀há tó wá hàn bí hadith àwọn ọ̀rọ̀ ọmọ hadith ní wọn ah abdurrahim sọ̀há masha allah èmi náà mọ̀ pé ìgbàgbọ́ ìjẹ́rẹ́ nígbà táwọn kánú ọ̀kan náà wà fà kánú kó fi hadith jáde sàmíyà à ń pàpá náà ní abakar salah bàbá ń wà lẹ́ náà ń fa àkànù ọ̀tá yóò sì mara dáadáa kí ó bẹ̀ẹ́ dáadáa ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n ń sọ ìbátan wọn tún láwọn ọdí òun ṣe rà fún so wàtàbí òzálìkà ni mahmud bin ahmad al-fahan ọkọ̀ wọn ni wàkùnìyàtù abu hassan wà nìsbàtù al-fahan wọ́n mi sífàtì nínú sífàtì àwọn ni pé annàlè ìyàtọ̀ ó bẹ̀tọ̀ wọ́n ní ọgbà ọ̀hún fàyàtì mọ̀dánlè fàyàkó tọ̀kẹ́ tọ́wẹ́ ìtẹ̀lú ìtọ́gọ́ ìtẹ́ tí ó sọ pé àjẹ́sàrí mahmoud bin ahmad àtọ̀há ibùgbó mọ̀kọ̀ ìdíyàn kọ́ wá ní àjẹ́sàrí ibn ahmad ibn ahmad mahmoud bin ahmad yóò lè ibn ahmad àwọn àbúsù haìlì ọkọ̀ ọmọ ọ̀kanù saloma lájọ́tọ̀ àkẹ́kàjọ́ àbúsù haìlì kankan àwọn mahmoud alhalab ọmọ halab ni wọ́n sáàmì tí halab wá wọ́n halab wá halab láwọn ìgbó pẹ̀lú àlépò syria lọ ṣe halabi halabi tàbí náà àwọn àfá john john john àwọn àfá halabu pọ̀ dáadáa burhanuddin halabi eh, sára àwọn ìlú sàmà halabu náà so àwọn náà ma halabu ni àwọn àfá syria àwọn àfá sàmù ni wọ́n kọ́ mú kùsí saudi àfá syria àfá egypt àwọn ni wọ́n kọ́ pàwọn èèyàn ní germany saudi àwọn náà wọ́n kọ́ tí ìlú àkọ́kọ́ nílùú kúrò saudi sẹ́wọ́n kó fi ṣé mo múra alẹ́ àpò ọ̀gbọ́n ní ọ̀gbọ́n tẹ́lẹ̀ tó fún àpò ọmọlùkùrọ̀ làwọn wa ọmọ haram làwọn àbúgbó dà eh, eh, ọmọ haram so ṣé alàgbà táwọn náà lọ́jọ́ ránṣẹ́ àmìríà ṣọ́ọ̀bù làwọn náà ti lọ. ṣé ah, ma ẹ̀hàn tọ́ntọ̀ mítọ̀ ló wà lóòótọ́ tọ́ntọ̀ nílùú táàfin fi ẹ̀ń tọ̀ntọ̀ wí tó bá sọ̀rọ̀ báwọn ẹ̀sán jẹ́ tọ̀ntọ̀ wí pọ̀ ṣe rí dòkítọ́rù Muhammad Sayyid tọ̀ntọ̀ wí táwọn jẹ ṣé ìjọba Lazaro rí àfa àtàfíìrù làwọn àwọn lẹ́tọ̀ sàwùdí àwọn ṣe àtàfíìrù lọ́fẹ́ ẹ̀dọ́gbọ́tàfíìrù lọ́fẹ́ so ṣe tọ̀tọ̀tọ̀ wílà àmá olómùlù tafsir làwọn tọ́ tọ̀ntọ́ ni tafsir kan tẹ́ máa ń ká jọ nǹkan báyìí tí máa ń láwò rán tí mọ̀ sọ sáyẹ́nsì báyìí tafsir tọ̀tọ́ wí tafsir jẹwà ní tí ìkúlù ilẹ̀ tafsir ìkúlù ṣe ilẹ̀ tafsir <laughs> yorùbá àtà tí ó ní ìsìnlẹ̀ máa mọ̀ ilé ìrùn ẹni ẹ̀fẹ́ máa ẹgbẹ́ òkúrọ́ dùn fún gàzẹ́ ìjọ sáwọn ní dáàmù ọ̀gẹ́rẹ́ tàbí ìtọ̀ntọ́ wí ohun tí ó kọ gbogbo kéèkùn tẹ bàbá tó ṣe tọ̀ntọ́ ìrùn àmújọ́rọ̀ sí kọ́ ló ṣe tọ̀tún tọ̀tún ìtọ̀tún ìjẹ̀wáyìn rẹ̀ tàǹdọ̀ ẹ̀yẹ ráì yóò ya gbogbo ó lè ya gbogbo insect kó máa discuss insect bójú rẹ̀ ṣe rí kìíní kankan ẹni tí kó àgbà ti dákọ̀ báyìí yóò máa sọ sáyẹ̀nsì yóò máa gbogbo ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ àwọn àfáà jọ òun ni àwọn bàtà náà ni mo rò pé tàfíìsàn tó wí náà ní ọ̀kan náà àwọn afá tó wà ló yìí tẹ́ tí máa ń sọ sáyẹ́ǹsì kìíní kan nù áwùsọ̀ òkè ẹ̀mílọ́ọ̀lọ́ gáńtà kìíní kan kìíní kan èmi dápọ̀ èmi sọ ìtumọ̀ mo rò pé ìtòta sára pẹ̀lú kan ní mọ̀gá áwùsọ̀ òkè kan kìíní kan tí náà sọ gbogbo wọn tọ̀ntọ̀wì lò náà bọ̀tẹ́ tí wọ́n pè ní ṣe àlè tọ̀ntọ̀wì àwọn àfáà ṣé ká lè tọ̀ lórí ẹnìkan tó bá fẹ́ máa ó lè ṣe ronú bó lè ṣe pọ̀ nǹkan ó lè ṣe kí ní ọ̀sán wọ́n ti kú ọ̀ òṣìṣẹ́ wọn pọ̀ dáadáa àdìbò ní káàtì ìbẹ̀ ọ̀dìjọ́ kọ́ bí àwọn ni a lè tọ̀ tọ̀ àwọn náà sáàmù làwọn bọ̀ wọ́n lọ Baghdad ni pé àwọn Saudi. Dr. Mustapha Sibai náà ṣàmù. Òun ìgbà tó fi ṣe rọ́dùn fún Mahmoud Àbúrọ́yà. Àbúrọ́yà àti Màfíkà pé ẹ máa lọ lú yé. Àwọn àfáà ṣàmù náà ṣàlá. Ìgbà kan sì mẹ́ta pé Egypt àti Sáwọn fẹ́ kan wà papọ̀. Sáńjọ Àláyà, Sáńjọ ṣe wọ́n jọ jọ̀lú ìgbà wáyé fún ọdún méjì. Wọ́n láwọn jẹ́ jùmúrò lárọ̀ bí i àlọ́ kàfúntàbùtò ọ̀pọ̀gbọ̀ àwọn àfáàní sáàm mẹ́sọ̀ sheik abdulzak afifi rahim àwọn àgbàfà àwọn ọjẹ́ náà ìgbòrò ìsì lẹ́sàtò dá ìmà fún ṣẹ́bẹ̀mbà egypt làwọn àwọn ní malikila malikila sheik abdulzak afifi rahimahullah àwọn àgbàfà àwọn èèyàn ni wọ́n jáfà fún àwọn ṣẹ́bẹ̀mbà kí sọ fàbá tó ń ṣe màjìdíl ní sọ́fẹ́ àbẹ̀rẹ̀ kàfí bí ló fẹ́ ìṣọ́ àwọn ọjọ́ àfàfún sí àtọ́mọ́nà gbàgbá ìfà sábà bí àwọn àfá àti àwọn ọ̀rọ̀dá kàfí bí kọ́ wọ́n bá bí wọ́n pé nínú ṣé mọ̀lábí ṣàǹkìtì àti ìkọ̀rọ̀dá àti ìpé ta ni wọ́n láìsì jù ú láàkókò wọn ní ìmájá ní ìmáàmù báyìí àwọn ah ṣé mọ̀lábí ṣàǹkìtì nǹkan pọ̀ tó pọ̀ tó ṣùgbọ́n èèyàn tó lè gbọ́ wọn yé kéré pé ẹni téèyàn lè gbọ́ yé dáadáa nà lọ́pàá méjì ìmọ̀yẹ́ pọ̀ àlàyé wà lóde bíríkẹ̀ àwọn náà fi mẹ́sọ̀ làwọn ní tó bá tí ní anybody èmi wà concern particular african women mẹ́sàn which is very very important but at the same time a tún fẹ́ produce àwọn tòlábùl ilm táwọn ó jẹ́ àfà láti produce tòlábùl ilm tó jẹ́ àfà a lè rọ́nà gbà pé ká máa lo mọ́nájì mọ́sùmọ́ láwájá mọ́kẹ̀lọ́wọ́ láwájá mọ́sọ̀rọ̀ ẹ̀ nígbàfà òótọ́ lọ́wọ́ sọ yìí àwábù tó ìfóhùn kàn fẹ́ gbọ́rọ̀ ẹ̀sì lẹ́lẹ́ máa lò yẹn fún pé kó ṣe yí pé ẹni tó fẹ́ kọ́mọ̀ ló fẹ́ dìsáìdì bóòlẹ́ tó kọ̀ wọ́n ṣe rí kóhùn tó kọ́mọ̀ lọ́rọ̀ ẹ̀

sàmà wà á mú lálẹ́ máa sọ pé lẹ́yìn ọ̀fun so ní sàwúdí náà kó tó di pé nǹkan jọ ẹ̀sìn àwọn àfáà kan kó jọ ní wọ́n ti máfa ṣáà náà máfa mẹ́tọ́ náà máfa ilé náà máfa ilé gbogbo náà kọ́ wọ́n sì rí bákan náà tó tọ́ bẹ̀rù gbogbo nǹkan wọ́n rí bákan náà ṣùgbọ́n ọjọ́ bẹ̀rẹ̀ fífà rárá ẹnu wọ́n láwọn ìṣẹ̀fí tí wà irú màtàgbé wọ sàwọ́dì and the same guy àwọn tẹ́jẹ́ sàmì àkítọ̀ tó wọ́n sàwọ́dì gan nísìn káwọn yẹn nímọ̀ tẹ́bá gbọ́n lẹ́nìkan bá mọ fíkì yànnàyànnà àbó mọ òṣùlù yànnàyànnà àwọn sàmì àkítọ̀ nìkan so gbogbo mọ̀tẹ́ táwọn yẹn ń dúwá sàwọ́dì kìí ṣe kíláàsì nìkan wọ́n ti kọ́ some of the people tẹ́yìn fẹ́ ńlẹ̀ náà kọ́ òun bẹ́ẹ̀ náà tó kọ́ wọn nímọ̀ wà wọn so fẹ́nìbọ̀ tó bá kọ́rọ̀ mọ̀ lábá sọ ní òbẹ́ni tó bá fẹ́ sọ nǹkan mìíràn sọ kọ́rọ̀ mọ̀ lábá sọ èèyàn yìí kàn èyí rí apáàfin sheik ahmadu lansori sheik náà lansori nípín ilẹ̀ pẹ̀lú tágọ́ ọmọ mali làwọn làwọn débẹ̀ sheik umar hasan kulata rahimahullah ọmọ kan wá fẹ́ táwọn tẹ̀kún jẹ́ mùdúrú jamiu islamiyya fúlàní làwọn kàkàfẹ́kàṣe kíkójọ yẹn náà ló produce àwọn tẹ padà lónìí àwọn produce ẹni wá bẹ́ẹ̀ ṣe ẹwà bá àwọn olódò sórí àga àwọn ilẹ̀ wọn háìpù àwọn èèyàn báwọn kọ́rọ́ lọ ẹlẹ̀ mọ́ ẹ̀yìn ilẹ̀ kó bára ní toródò ló padà rùn tó ìyàn èyí dẹ̀ ṣe tẹ́yàn bá mọ̀ tálùkù mọ̀ bá ní ẹ̀kí ṣe ẹ̀dọ́wà gbogbo ìgbàgbé kò lè ṣe é sí àwọn sálàpù náà ṣe mọ̀ abúlátà rọ́ọ̀sì rahimahullah bá ṣe mi séèkì ṣùgbàlátù uh, albarzai alábúzọ́rà abúzọ́rà pẹ̀lú àwọn kan jọ lọ sọ́dọ̀ ẹnìkan nínú àwọn àfá ní kúfà abúwòsí kẹta náà tí bá ṣe mú ṣe àwọn ẹgbẹ́ bá ti sọ àwọn káàkùn fà àwọn ní pé àwùjọ mẹ́dàgbà ni wọ́n kó sí tàṣayó tàṣayó pé wọ́n lè mọ́ sí tàbdílù alì aláwọ̀sman sọ ọgbọ́n tó náà sí máa but abúzúrà tó ń bá fẹ́ dérò kúfà láti rọ́jù ló ti wá láti ìrà wá sí ìrà owó ara rẹ̀ ní ìjọba òfin lówó hmm? ó fi ìyàwó lè fọmọ lẹ owó tó yẹ kó fi jẹ tó pẹ̀lú àwọn ìjẹ tó lọ́dọ̀ tó ló fi ìtẹ̀kan fẹ́ ti wá mọ̀ lọ́dọ̀ lọ so ó sì nọ̀dọ̀ tó wọ́n ti wà wọ́n sì mọ̀ mẹ́sì mánéjì wọ́n wá dọ́dọ̀ àbúrò tó láàdì wọ́n kókó sí nǹkan àbúrò àwa dákẹ́ ẹnìkan wá di pé ọ̀kan náà àwọn sílẹ̀ tóun fẹ́ bẹ́ ọ wá sọ fún àbúrò tó láàdì pé man to fagbin sẹ́wọ̀n tí wọ́n rẹ̀ man to fagbin pé dàtí kátó kí ó lọ́dọ̀ ẹ̀nà ta ló gbọ́lá fónú alì àti osman hey àbúrú tẹ́ fara rán pé مثلي يمتحن ṣeré mi ni wọ́n ń sọ̀bí ẹ̀sì tẹ́sì èmi ló máa tẹ́sì ẹwọ́n mi èmi ló ń tẹ́sì ẹ dìde kó jẹ́kọ̀ ẹ̀ lọ́wọ́ kọ́ yìí lọ́kọ́ àbújá wa ní kórìkò tó kó wa wá yìí kò jẹ́ ọ́dà bí ìjìlá làbújá wa tọ́rọ̀ bújá alẹ́ kan mọ rírì tó ń fi wá láti ìlú tàwọn àwọn ọmọ ọkọ̀ tó àwọn èèyàn mọ̀ bíbẹ́ bíbẹ́ nìkan ó fẹ́ gbà nǹkan lọ́dọ̀ èèyàn wọ́n ló ń dìsáì gbò ní ó ṣe rí àwọn ènìyàn kọ́mọ́ gbà kọ́mọ́ gbọ́ àṣírí tọ́ àwọn ọ̀rọ̀ máa ń yà mí lẹ́nu bá a ṣe jòkó yìí gbogbo ẹnìbọ̀dì tí máa ń gbọ́ nǹkan káàkiri tí ó jòkó síbà kò sí lèṣe níbi tẹ̀lé tẹ̀ yóò mí sì kò sí bẹ́ẹ̀ni yóò mí sì mànà because bá ṣe sọ̀rọ̀ yìí ti báyìí al-mukhatib àtàlmùkhatab wal-qara'ib ẹ́ àwọn circumstance pé ní wọ́n mọ́ pé ní contest skill náà pé contest skill c-u-e-s ẹ̀yìn kankan ṣe ńlá àǹfààní jẹ́ ìmọ̀lọ́gà lọ́wọ́ àti máa tọ́wọ́ ìgbé sí ṣẹ́rí the fact pé ní àti ìjọ orílẹ̀-àbáyìí so many things lẹ́gbọ̀ọ́yé ń pa mi tẹ́mi ló gbọ́yé ń pa yín tó pé mo mọ̀ kankan pa yín tẹ́mi mọ̀ kankan pa yín tó pé tẹ́mi àti ọ̀bájọ́ ọdún báyìí kò ní jẹ́ tẹ́tẹ̀ wàlùkọ̀rọ́ọ̀dì alùkọ̀rọ́ọ̀dì lọ bí yàwá tó ti pé ó ní pẹ̀lú language alùkọ̀rọ́ọ̀dì hàlí

mo ti wá tó bí 65 minutes ẹgbọ́ mo wá sọ fún ẹ̀dójọpọ̀ fún mi wọ́n gánà mo sọ mo ní i'm pregnant ẹnìyàn wá rẹ̀ ẹ̀rí jẹ́ ọ̀gbẹ́ni bóòdù ni ó ṣe tó ìyẹn ìtumọ̀ ẹ̀ ni pé ó mọ̀ pé mò ń ṣeré ni wọ́ọ̀dù nìkan lásán kẹ́bàkọ̀ wọ́ọ̀dù I'm pregnant yìí kalẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé éjì ẹni yìí ẹni bá sọ̀rọ̀ nípa I'm pregnant ló mọ̀ pé ah, ó lóun lóyún kò ló mọ̀ lóyún ó ń dọ̀ lẹ́gẹ̀ yes torí pé eré ọ̀fẹ́ sixty five yìí yóò yẹ kó gbọ́ wípé kò lè mí ní direct at the same time this same word and pregnancy ẹ̀kọ́ kalẹ̀ tí èèyàn tí wọ́n bá fẹ́ra wọn fún bí ten years tí wọ́n ti bímọ tó bá sọrú rẹ̀ fúrú ọkọ̀ tẹ̀ eléyìí wà ní twenty something eight hundred way and pregnant sílẹ̀ òkú yóò jẹ́ expression yóò fò sókè tọ̀ the same word náà lẹ́kọ̀ọ́ àpẹẹrẹ náà náà jọ yìí tọ̀ tí a bá sọ pé àbájọ ìlàbáyìí tán bá fẹ́ kọ sínú ìwé ìní sọ pé he said I'm pregnant ní kí ló wá mú ajáde gbogbo nǹkan yóò tó padà gbọ́ ikú tó bá jọ mọ́ra wà yìí nìyí ìtumọ̀ ẹyọ kan náà lè kíkọ́ lè òkú òun ni wọ́n fi sọ pé ChatGPT ipe ai ipe kò mọ sarcasm kò mọ comedy hmm? nísìn báyìí tí mo bá sọ fún ẹ̀kẹ́ pé kí n rí èèyàn tí ò sí ìròyìn jẹjẹ pẹ̀pá olówó olówà ní ẹbí ìjọba àgbẹ́tọ̀ olówó olúwa mìíràn sí ẹ̀yẹ́ ní ọmọ wọ́dù nìkan gọ́ tẹ́ẹ̀sì nìkan ní sáyé ìdí máa ṣe tẹ́ẹ̀sì láńgbéèjì kọjá tẹ́ẹ̀sì nìkan so nígbà mi sọ pé wọ́n sọ fáfà yẹn pé ó ní à ah, mísírí ìmùtáhán ilé mi lẹ́mà tẹ́ẹ̀sì ìdí máa lọ́wọ́ fún iná àbúdúrà tó ti rí tó kúrò àbáyé wọ́n máa ń tí wọ́n ń ṣe òun

ọlọ́run kò fara lóye so now so kò wá ní adásàrí ibn ahmad aw abu suhaili eh aw mahmud alhalabi aw dùlíhíyà fi bẹ̀rẹ̀dọ́ fa'adì umur tàǹtọ́bí padà ṣe gbogbo ọ̀rọ̀ yìí náà ó kọ̀rẹ́tì pé ṣéèkì mahmud ọ̀hánà ní jẹ́rẹ̀ wàdálíkà lè ánàhù bí nísbàtí ẹ̀s ó kọ́ tó pé ní ibùn ahmad ó wà ibùn ahmad akẹ́kọ̀ọ́ ahmad náà dàbáyé wà bí nísbàtí ó lè níbi kó يا àwọ̀ Abu Suhail lè anna Suhailan ibn وبالنسبة للنسبة فهو حلبي لأنه من مدينة حلب وبالنسبة للنسبة فهو ذلية بيضاء حقيقة ولكن الشيخ لا يعرف بين الناس بهذه الأسماء ممكن زين قطوم أقول لهم Hmm? kẹ́mìnà sọ fún pé kí n sọ fún ìgbà ẹjọ́ sílà olè ń lò kíná lọ́dẹ̀ wá sílà tẹ̀sí mọ̀sánlá hadé wọ́n ta ló ṣe kí ní Dr. Abu Suhail al-Halabi ó wà ní gbogbo kí ní lówó pàpọ̀ta láàárín so fàtàtìmíyàtùhù bí ha náwọ́n mìíràn ẹ̀fà àwàtàdìlẹ́sì lẹ́gbẹ̀ṣẹ́ kápẹ́ pẹ̀lú ọkọ̀ yìí àti gbókọ̀ ṣe ìpàmọ́ wà á dá wà lẹ́lẹ́ ìrí olùmọ̀dálẹ̀ yàtífùhù bí máa láyé ọ̀rọ̀ bí i kẹ́ìlà yọ̀rọ̀ ẹ̀nà ọ̀rọ̀ kò tẹ́zàmù yẹn bí tiwọn kò tẹ́zàmù yẹn old copy yẹn ọgbọ̀n mọ̀ wípò ní kò lè àwọn old copy táwà náà kárùn-ún mọ̀ ibi mẹ́ àwọn eléyìí ọwọ́ kuwait láàrin ìgbà tí wọ́n kò ní jami'a islamiyya àbọ̀ sí kuwait ọwọ́ kuwait nígbà gbogbo zúléyà ti ń bẹ̀ ìdọ́ ọ̀nà kò sí zúléyà ti ń bẹ̀ ìdọ́ ọ̀nà ní madina ń bọ̀ wọn wíwọ̀ sí ẹ̀sán fìyàn la yọ́rọ́ bí ìké la yọ́rọ́ wà dálíkà ní ojú de àbí èjì rẹ̀ kéré tí èjì ẹ bá kéré kò fẹ́ kárí ibi ṣéèkù òun gọ́sán bá ti lè rí bí àwọn aládìdò nígbà tí a nùzúlù ńláńlá nùzúlù hmm? ẹgbọ́mí mìsáàlùhù example example kọ́ọ̀lù àbí bákìrì bónú mùjáhìd sáàmà bákìrì bónú mùjáhìd àwọn mujahid àbí mujahid náà jab almaki ọmọ kí ó tààlọ́ ọmọ kí ibùnà mujahid kẹjọ ọmọ kí ibùnà bá àbí ní tafsir àbí ìdájá ka tafsir ọmọ mujahid fa azuka bí tààlọ́ sọ́rí kẹjọ sọ́rí so but àwa ní ibùnà mujahid ibùnà mujahid jẹ́ bí rọ àwọn dára kúta òun ní ibùdó jáìdì ni ó ṣe ló kọ́kọ́ kó àkùrá òsábọ̀ àjọ pé kẹfà àwọn kùrá òsábọ̀ àtàkùrá wà bàlá sọ kùrá òsábọ̀ lónìí òun ló ṣe tíra nípa àìsíra àti sábọ̀ tó fi tì fáwọn ìmọ̀ tá ń pè ní àdìkìrọ̀ àtúnṣàbẹ̀ ìyà ibùdó jáìdì lọ ọkọ̀ ṣe tọ̀ láwùjọ wá ṣe tán òun ni ó wá kọ́ọ̀sì àfìgbọ́jẹ́ fáwọn èèyàn kìí ṣe pé tàbá sọpá alìkìrọ̀ àti mùtàwátírọ̀ tàlẹ́sì méjì kọ́ kọ́lá kìí ṣe mẹ́wàá kọ́lá kìí ṣe mẹ́rin ládán wíyẹ̀ ó but Ibn Mujahid Abubakar Mujahid òun ló select ló select àwọn méjì bó ti wá sí sán kí ló wá dálẹ̀ Ibn Mujahid wá ní kọ́bùnà rọ́ọ̀mì ẹ̀rọ sí ọ̀rọ̀ àwọn dára pọ̀ ànájìdọ̀ tó à ń sọ fún wa rí Qur'an alásábátà àrùn ànájìdọ̀ yìí tó ní pé inú ìjà wá fáwọn kùrá òsábàjọ àwọn kan wá ń tú pé kùrá méjèun náà ni wọ́n wí lójú gbọ́n tó bá àwọn òkè ti kùrá òsábà kò ń bẹ̀ẹ̀kọ́ ibn mujahid yẹn èyí tọ òun táìmù tí wọn tábà ní dára kútní ibn mujahid sẹ́yìn tẹ́ bá ń sọ di kùránì àtàwọn kìrọ̀ áti tẹ́bá kàǹtà ibn mujahid ẹ kọ́ máa kúrọ̀ ẹnì kàtà pé ní ibn shanabur ẹ kà ń pa ibn shanabur shanabur ibn shanabur àwọn àti ibn zaid ní iṣu torí pé ibn shanabur ló ń sọ wípé gbogbo kìrọ àtàn bá ti gbà wá pápá tánà lè lè fi kẹrùn ó di iṣu ńlá látàmú lọ sọ́dọ̀ ọba gan tó ń láti ní kó túbá ìgbésẹ̀ kọmọra sọ so òun yàtọ̀ sí mujahid tó nípa ahadu a'immatul qurra náà oní Qur'an dáadáa ni inú mujahid ni àdáfàná abdullah abúna àbí abdullah yuridu bihi abubakar abúna àbí daud afghanistan abubakar kan eh, abu daud sọ́yìn sunan suleiman al-ashar ó lọ́mọ tí ń jẹ́ abdullah hmm? ọmọ rẹ̀ gẹ́gẹ́ yóò mọ̀ jẹ́ fíbá abdullah abúna kìnnì bọ́nàbí bọ́nà Suleiman àbí àbílá bọ́nàbí Dawud ṣẹ̀rẹ́ àbílá rẹ̀ wọn ò wá mọ̀ pẹ̀lú ọkọ̀ ibnu àbí Dawud ọmọ pẹ̀lú tó pàbù Dawud pọ́pùlà ọ̀rẹ́ ni so ibnu àbí Dawud sọ ibnu àbí Dawud yàtọ̀ sí ibnu àbí dùá ẹ̀dá pẹ̀ pay attention àwọn èèyàn ní fura wọ́n kàbá kan ibn Abidu Adi, ibn Abidu Adi ni qadi mu'tasim tó ṣe mihina fáwọn ọmọ mahmud rambal ẹn tó jẹ́ qadi ń dà ní tẹ̀bí ń gbà tí wọ́n fi tí ẹmọ ọmọ lọ́rọ̀ kálùkù quran ibn abi duad ló duad al-iyadi kìí ṣe ibn Abidu Adi, bẹ́ẹ̀ bá ti kọ́ ẹ̀ nípa ẹ̀mọ̀ duad ń jẹ́ bọ̀wọ́ náà jẹ́ ahmadu àbú abdullahi lọ́nà tó jẹ́ ọ̀la ọ̀kan fi ń bá alìbùn mọ̀dínì já torí gbà tí wà láṣẹlẹ̀ ibrahim harbi òun wà ní sáàdì fún mamadu ọwá ní tó wọ́n fi gba alìbùn mọ̀dínì ní pé lẹ́yìn bá tí ó ti ṣe ìjábà pé ìfẹ́lẹ́pẹ̀pẹ̀ àǹtán wọ́n wá bí pé wọ́n wá sí sáré lọ wọ́n wá ní bòlò e, e, e, abu abdullahi imam alọ́ ló ti abu abdullahi lásìkò mọ́mà náà pé òun lọ sọ́dọ̀ abábìlá òun fẹ́ lọ bá àrùn lọ́dọ̀ rẹ̀ létà àwọn arìnrìn nàbí dáwọ́ sí pé lábábìlá ìgbègbè ní àbídù àjà rẹ̀ ibn àbídù àjà àbúdù àjà ibn àbídù àjà nìyẹn ibn àbídù àjà nìyẹn ilé ibn àbí dáwọ́ tọ́mọ mọ́mà àbí dáwọ́ ni abdullahi bùnú àbí dáwọ́ àwọn tájọ wà lásìkò kan náà tẹ̀bá fẹ́ sọ́dá àwọn apá tàbá ti mú bí rúrú àwọn mùfọ́rí muslim àbúdá ọ̀sán àwọn tó tẹ̀lé àwọn yẹn ni tọ́bárí ibn yẹ̀lẹ̀ tọ́bárí ibn àbídá òjì àti ibn kọ̀zẹ́mù in fact iṣu wà gan láàrin ibn àbídá òjì àti ibn yẹ̀lẹ̀ tọ́bárí iṣu wà gan àwọn kan wọ̀nyí tẹ bá kà ara yóò balẹ̀ èyí ó sì mọ̀ pé àwọn tó dáa jù wá lọ gan wọn ní iṣu pé ní ní lẹ́yìn lẹ́yìn náà ó tí ó jọ ọkàn ara tó ṣàfihàn ara hmm. ikú mẹ́ẹ̀dẹ́ mo sọ fún yín pọ̀ wà kéyìn àti yẹn náà irú iṣu yẹn náà tó ṣẹlẹ̀ láàrin ibùdó àbí àwọn àti ìgbìmọ̀ ìjọba ìjọba ní ọ̀nà ìjọ méjì ọ̀nà ìjọ pé wọ́n rẹ́sì wọn náà ni wọ́n fẹ́ abi dawud ní abdullah ìgbà kí ló wá fà á abu dawud ṣe pọ́pùlà ní hadith tó pọ́pùlà dáadáa báyìí ọmọ rẹ̀ tírà kan bẹ tó jẹ́ kó pọ́pùlà kitabul masahif masahif musaf masahif eh

àti kùrọ̀á so ẹ̀ka ń pa ọlákẹ́gbọ̀n mujahid òun ló sí alùkùrọ̀á òsábà ló fi ṣe pé ẹ̀sọ́ gbogbo àṣíkò tẹ̀ lọ rọ́ sábà bẹ̀rẹ̀ bífọ́ kò sí ẹ̀ àtọ́lùkẹ́ tọ́bárí so ibn abi ibn mujahid then ibn abi daud uh, ibn jarir tọ́bárí àti ibn khuzaimah hmm. àwọn àfáà ó ní àdáfàánà abdullá fún àbí abdullá àbá abdullá náà ni àrùdà olù ó ní suleiman fún ashar hmm. afghanistan yuridu bihi ababakar fún àbí daud afghanistan torí pé wọ́n súnmọ́ra wọn ó sì gba púpọ̀ wá lọ́dọ̀ ẹ̀ kò fẹ́ máa rí ìtò ọkọ̀ ẹ̀ mọ́ ní abdullá fún àbí abdullá náà حكم التدليس أما تدليس الإسناد فمكروه جدا مطلقين تسوية ذمه أكثر العلماء وكان شعبة من أشدهم ذما له شعبة شعبة بن الحجاج وأنا وانتي وتاخذ تدليس الجامعة ọ̀nà ṣúgbà sọ pé la'an azniya ahabu ìlàjà ní àtúntàlẹ̀ wọ́n ni wọ́n sọ fáwọn èèyàn wípé ẹ àwọn àwọn sálàbùwà yìí ẹ máa sí bí ẹ máa gbọ́ yé on the surface tọ̀ ṣe tó fẹ́ sọ ìgbé gbogbo tó fítàlì ìzẹ́wà jẹ́ fítàlì ìzẹ́wà wọ́n jù náà lọ báwọn sọ ní tí ó ń rí òní wípé gbogbo yín àmọ́ láwùjọ tó wà kọ̀ wọ́n ń fojú kiri wò tẹ̀lé ó fẹ́ kan jẹ́ kí pé tó bá ti gbé sílẹ̀kùn ìdìnà ẹ̀ ò léṣe kàtó ìfojú kiri ẹ̀hìn ni comparison ọ̀hún wà mú yóò wà ló fẹ́ gbígbé kọ́dà lọ́dà àwọn sọ́lá fún wa gan ṣúgbà ò gbọ́dọ̀ fẹ́ léyìn ṣẹgbọ́ kò gbọ́dọ̀ sọ in tí wọ́n fẹ́ gbọ́ ìmẹ̀ kò gbọ́dọ̀ sọ kò sì ní right àti sọ kò

làwọn máa ń wò pé kó fi lè mọ ewu ẹ̀ èyí tẹ̀ fókùn ẹ̀ họ́tọ́ọ̀lì ewu ẹ̀ àwa náà máa ń sọrú rẹ̀ hmm? kéèyàn sọ báyìí nítorí pé kéèyàn sọ pé ẹ̀fẹ́ tí ó bá mi kéèyàn pé à ah, ń tí ó bá ti mú mi ṣe nǹkan báyìí kí n ṣe báyìí mà kì í ṣe pé bóyá nǹkan tó fi wé ilé ìtòkẹ́ ṣóbà lè fàkọ́lá sí àkọwàlá mínà àtàdìlísù àkọlùkẹ́lẹ̀ tọ̀ tí ṣóbà náà bá ṣe ilé ìgbàtẹ́lẹ̀ àkọlùkẹ́lẹ̀ kẹ́síbò bá àkọrúzìn ẹni tó tọ́lá àdàlẹ̀ àzníyà kọwà sọ pé ah kọ́lá lọ́dọ̀ wọn gan lọ́dọ̀ wọn báwò ẹ̀rọ ṣe rẹ̀ ṣe láti mọ̀ ṣóbà ó nílò àwọn ọ̀rọ̀ ikú pọ̀ dáadáa ń sọ fún àwọn oní hadith àwọn ọmọ kí ó sì kọ̀sà àwọn aláàdìsì máa ń dàmú yẹn náà ọmọ kí ó máa ń dàmú àfáàmà ńlá láti ẹ̀gbẹ́ àwọn tí ó náà kọ̀sán jọ máa ń sọ́ra wọn àwọn òfin mọ́ sọ pé àwọn òmọ̀ pẹ́ yìí ń wọ àwọn wọ́n fi pé their india own world wọ́n mọ̀ pé àwọn eléyìí tí kankan òjì yóò máa nà gàgbà wọn yóò máa pa ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ fún àwọn ọmọ tó

ó ní wípé ẹ gbọ́dọ̀ máa béèrè lọ́sẹ̀ ẹni tí wọ́n ti tako òfin tó tako bí ṣẹlẹ̀ àdéhì má fún yóò lé fún ẹnìgọ́jì tó ẹnìyẹn lẹ́tọ́ àti dáàmì kan mí lẹ́nu ọmọ ni ọ ni ah báwọn sálàfà sọ ni kílẹ̀ rí àwọn sálàfà yes kílẹ̀ rí wọn tó gbọ́dọ̀ sọ nǹkan náà lẹ́gbọ́ méjì náà lẹ̀ rí parí wá ilẹ̀ rí parí àbí mẹ́ta alkitabu wa sunna wal ijma sọ̀rọ̀ wá ní eh, ọ̀rọ̀ àwọn sálàfà yẹn náà nǹkan agbọ́dọ̀ wẹ́rí fún un kò lè jẹ́rìí fún rẹ̀ ìdí ṣúgbà wí o ni pé wàhálẹ̀ ni oní àdíṣì ìjẹ pọ̀ jù bàbá kẹwọn tán ẹwà bá mi láàárọ̀ lọ́sàn ẹmà sọ mistake mi ẹmà wá gbogbo yìí àdíṣì báyìí wọ́n mọ̀ sí bí pé pa àwọn kàdíṣì fún náà pa àwọn nǹkan pé ní àdíṣì ẹ̀ka fún alánà ẹ̀bọ ó wá kà fún pé ní àdíṣì ayọ̀ wọ́n mọ̀ sọ pé lágbà táwọn bí ẹ̀mí ló ló ṣe mistake pé ẹ̀mẹ̀ wa mo bí ó ṣe mistake lẹ́mẹ̀ta

bọ́yá àti àlúwìn màdínì wọ́n lọ sí yemen wọ́n wá dọ́dọ̀ sorry yemen kọ́ wọn lọ ah, iraq wọ́n wà wọ́n dọ́dọ̀ àǹkọ́ nìkan ní abúnà àìmù ní kúfà alfadlu dùkẹ́ so dukai ni but àwọn ní àdíìsì yìí tẹ́ pé àtó ah, wà lórí ti mistake àdíìsì tí ó ti kà fún wọn tí gbogbo wọn gbẹ̀rọ ìyábùn màáyé ni wá da àdíìsì rú ó da ìsinádù rú ọkàn sọ pé chef hankí ní lábábára ìṣẹ́mọ̀ ó ẹ̀fẹ́ kó sọ pé sọ pé yes but kò fúra àdíìsì àǹkàtẹ́lẹ̀ náà ni ẹgbọ́ bí kí sọ pé ní pé àdíìsì wọn ti kà fún

ó wá wọ́n fi ẹsẹ̀ gbá ó jòkó látòkè báyìí níbi yìí náà ó fẹsẹ̀ gbá tó róòlù mọ́lẹ̀ pé òun ti mọ̀ pé ni so ya náà ń bà lè yìí nìtò òun sì ní dáadáa òun ní wàrà kò ní ṣe ìwọ náà so lọ <laughs> so wàhálà tán máa ń fúnra wọn yìí wọ́n máa wá ìfẹ́sì lára ara wọn ò mọ̀ pé yóò gbọ́ dìbò gbogbo àti ìsìn jáde wáta àdìgbẹ́ ìrẹ́ fún bí ìṣẹ̀sì lé lórí wọn ò mọ̀ pé ẹ̀mẹ́lẹ́ ó dàbí gbogbo nǹkan láàrin ọmọ ní scott line ara ń gbà táà sílẹ̀ ìgbà aláwájá ṣéwọ̀ eh, ṣéwọ̀ ọ̀rẹ́ ti mọ́sán eré wọn nígbà eh, ẹgbẹ́ kéèyàn wá rí kọ́ọ̀dù gbogbo ẹgbọ́ bóò láti dé kọmọ wá pílẹ̀ ẹ̀ fún àwọn ìyàwó wa báwọn kìí kan lé pé kọ́dà gan olóhùn ti fẹ́ ṣètò wọ́n la fẹ́ ṣe ìrísáfú wọ́n ní àmìlì sàní wọ́n ní sẹ́wọ́n gbogbo nǹkan sí àwọn òun mọ̀ pẹ́ yìí lẹ́ndẹ̀ òun náà wá mú ìyàn fi ń tẹ́ kí náà wà jọ sàfíjọ́ táwọn kan ní sáwọn so tó tó wọ́n ń fìtí náà tán bá ti jọ wà yẹn òun ni ṣúgbà wọn sọ pé kóun jòkó táwọn Yahuda ní ìtànàtọ́ra ó gbò ó jòkó tí lọ sẹ́mọ̀ túnmẹ̀ ìtumẹ̀ tó tóun bá jòkó táwọn Yahuda nàtàwọn ní bèèrè hadith Yahudi nàtọ́ra àwọn kan jòkó àwọn mọ̀ra wọn báyìí náà àbí báwọn ìfẹ́ sọ̀rọ̀ àwọn máa sọ̀rọ̀ kọ́rẹ́ntà sí àbọ̀ nílùú yìí kò sí kápá ògbélé àbí àdíṣò nígbà ògbélé alẹ́yìn yìí ẹ̀ ṣe dánù àmá gbápò ní tó ní àhábù ìlàyà kìí tẹ́sìn rẹ̀ ní sọ ní sọ wá wá ní àá tẹ́mi náà bá gbérò ọkọ̀ ìwà pẹ̀ tí ìbákú ṣúbà ló sọ ó pẹ̀ ní ẹgbẹ́ ìrì kí fàyà kó lò mùsùlùmí bí a nàlè ìlú ọlọ́run bó yóò là gbogbo wa so wà má tàbílẹ̀tò taswiya fọwọ́ aṣẹ́dù kàrá àtàmìlì tàbílẹ̀tò taswiya òun tún kàrá ẹ̀kún síọ́sì ju tàbílẹ̀tò isnadi lọ àtàkọ́ al-iraqi al-iraqi zainadin al-iraqi abdurrahim wọn hussein afa ibn hajar hmm? kìí sára iraqi mọ̀lúwò ní iraqi أخاف من اسمه كيش عراقي العراقي من العراق wọ́n bá sọ pé ìtọ́wàtí wà ní kíláàsì àwọn ní hadith ọkútọ̀ ààrẹ iraqi mímọ̀n na iraqi àgbàdà nílẹ̀ iraqi wọ́n ní iraqi lágbogbo ọ̀kan lẹ́ndà àwọn tó ma ń rọ àdízi èdè ma ń gbọ́ ibnu àbízi ibnu àbízi ẹwọ́n tó ti ó sì rọ ìsìnàdù àdátàdà dìhì ibn abi dìhì pa bẹ́ẹ̀ bá jẹ́ ibn abi dìhì ó bí dìhì náà sáàrì <laughs> kò ibn abi dìhì lọ́mọ nǹkan tí jẹ́ dìhì mú jẹ́ gan fún ní àlásán ni فالعراقي زين الدين العراقي ونسي الفيات العراقي ثاني ونسي التقييد والإيضاح شره مقدمة ابن صلاح ونسي طرق التصريف وما لنا فعلونا alfad abulfad sọ̀zẹ́yìn sọ̀zẹ́yìn náà lè yọ̀rọ̀ sí àáfà ló jẹ́ sí ibùdó àjọ òun wá jẹ́ àáfà tiẹ̀ òun ni so then ọmọ ọmọ ọmọ rẹ̀ ni abulfad al-iraqi tọ̀bọ́n ti jẹ́ ṣàfihàn mazhab bọ̀bọ́n ti jẹ́ ṣàfihàn mazhab yẹn tó jẹ́ àkóní hadith ni tó ní màá òun àti zailari tíra kan bẹ tó pọ́pùlá kò lẹ́ púpọ̀ lóṣù àzẹ́làrí násùbọ̀ rọ́ọ̀yà násùbọ̀ rọ́ọ̀yà ní zẹ́làrí ṣe so ọwọ́n àtàlẹ̀ rọ́kí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n dẹ́sà pé ṣàfẹ́ yìí ni mọ́bàbù ní rákí hànàfí ní zẹ́làrí الزيلائي حنفي المذهب العراقي شافعي المذهب bọ̀wọ̀lẹ́ tí mọ́tímọ́ despite bá pé a mọ̀ pé ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ àwọn ṣàfihí àtàwọn àhùnáàkù ní wọ́n máa ń sọ̀tàjù ìgbà tí ó fi dàkó tí wọ́n gbókí ní ẹ̀ ti lọ ìgbà tí dàkó tí wọ́n gbókí ní ẹ̀ ti lọ pé àwọn àfa àti ìyànjú ọ̀rọ̀ tọrọ fi ìyànjú náà wọ́n ń bíú jẹ náà wọ́n ń make effort náà gbogbo tán bá ti bá pé lásìkò tó wá sáwájú àwọn ah, nǹkan yóò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ effort wọn fi kí ṣe bá àti ṣe jágùjà fún wọn fọ́fẹ́ lọ lè tú àwọn nǹkan tí ò dáa tó ṣẹlẹ̀ rí olóòtú fẹ́ tó jẹ́ kóhun fún replay rẹ̀ kóhun replay rẹ̀ ẹ̀yìn replay rẹ̀ náà so alẹ́ ìrọ́kí ó ní ìnáwó ọ́dẹ́fóònù sí màǹtà àmàdà fẹ́ẹ̀lá ẹni tó bá máa máa ṣe ó lè kó àbùkù kan bá àdáàlà rẹ̀ bàbá ilé ìgbà á lè fẹ̀dà ilé ìgbà àgbọ̀dọ̀ bá ṣàhádà tó ẹni tó bá máa máa ṣe ẹni tó ó mì sídìí alùmọ́n láti jẹ́ kí àdíṣe wà sọ̀rọ̀ kó àfẹ́kọ̀ wà sọ̀rọ̀ wà á màtàbí tó ṣòyọ́ fákàrà á tó àkọ́kú ní tàbí ìsìnàjì àbí لأن المدلس لم يسكت أحدا ẹni tó sàdí tó yẹ ní kankan wà innama al-karahatu bi sababi tàdíyí ìlmàrúwí àn ẹni tí agbàlọ́dọ̀ ẹ̀ta agbàdísọ́ ó jẹ́ káwé tẹ̀ lọ́ta nípadà mọ́ tó bá fọ́kọ́ tó ojú kọ́nà làhálù fi kàrọ̀ àti hì bí asábàlùkọ́rọ̀ di alhamilá bẹ́ẹ̀ bóòlù pé ó jẹ́ màkúrò kò jẹ́ màkúrò lẹ́bù kàráhà rẹ̀ ní tí ó máa dìtámì ẹ̀ ni kí ni purpose kí ni motive kí ni gọ́rọ̀ kí ni reason tó mẹ́ni ṣe ṣe òṣìṣẹ́ tẹ̀lú tó ṣùgbọ́n máa fẹ́ sọ alágbádù alhamid alatẹ́bí àwọn reason tí motive tí máa wọ̀nyẹ̀ ṣe wọ́n ni mẹ́rin wàíyà dáàfù ṣẹ́ tí ṣẹ́ ti bá jẹ́tọ̀ ẹ̀ tó bá ẹ̀kọ́ tó kẹ́ ìkéjì tààkùrù wàfá ti ṣẹ ṣéèkì yẹn ọlọ́nkúnlẹ̀lẹ̀ gbogbo débi pé ó kó tó kú ó pẹ́ ó wá jẹ́ kó ṣe pé ìwọ tí wọ́n ti kọ́kọ́ méjì lọ́wọ́ ayé rẹ̀ àtẹnisán bí lẹ́yìn rẹ̀ bí fífí ẹ̀sùn náà tún bá ó fẹ́ kí wọ́n sọ pé wà àtẹnìyàn jọ sí ẹ̀ṣẹ́ lóòfẹ́ fún ní kú ní àgbẹ́ ẹni ìgbàdíje torí ẹ̀ ní ọ̀rọ̀

ibi ọmọ fún yàrá ta pèsè ìmọ̀jẹ́ ìwọ́n tàbí sẹ́tì lẹ́ni bọ̀dì lónìí àbú yàrá ta kò sí tó di kírun tó di gbàwẹ̀ ní ṣe yìí rùn àánú ẹ̀sìn yóò dípé tí wọ́n bá ti ríyàn lẹ́ọ́ lẹ́lẹ́ẹ̀kọ́ nínú nǹkan tó ń tàkàkùsù níbà في السماء منه جماعة جاءوا بعد هذا الطالب tó ó pẹ́ tó pẹ́ tàwákù yẹn ó fẹ́ ṣe tákníyà nípa ọpẹ́ torí òfẹ́ káwọn èèyàn òpè ṣe ṣe kan lẹ́gbẹ̀ẹ́ ṣe then several sin ṣe ṣẹ́ẹ̀kì tó jẹ́ ṣẹ́ẹ̀kì rẹ̀ ó kéré ṣọ ní age bí i ṣe yàkúnù asgọ́rọ̀ mìíràn rọ̀wí àná tó pẹ̀rẹ̀ òfẹ́ ṣe tákníyà páì kásátò ríwátà ní ṣe ó gbàdí tó pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì yìí fàláyé fíbùl ìfàrà mi zikiri ismi ṣe yàrá fúrọ̀tẹ̀ wáhìá kò wọ́pẹ́ ìdí tẹ́ olùkúnrin àgbàmí olùlápọ̀gùn bá mi olùkúnrin kan bá mi ìmọ̀ bá àbí náà máa ń ṣe bá a máa ń dà kékeré rí kí la máa sí ẹgbọ́n àwọn àfáàfà ẹ̀ẹ́ tó bá tó bá ní pé tẹ bá ti màyàn ní mo fẹ́ ẹ̀kọ́ pé ẹ̀ẹ́kọ̀ tíra rẹ̀ kan tó ṣe àbọ́mọ̀ tí ó rẹ̀ káàbì

kutuba ibn daqiq al-aid rahimahullah muhammad bin ali lọ́kìkẹ̀rẹ̀ òun ni tẹba gbọ́ pé tíra umdatul ahkam ìwàmù òun ló ṣe al-imam bí ṣẹ́rẹ̀ umdatul ahkam òun ó tún ṣe al-imam maliki ìlú mazhabin ní pẹ̀lẹ̀ ọwọ́ akọ́ tọ́mà pé ìbá jẹ́ ìmọ̀mù ní mọ́sáàbù méjì òun ni òun wá jáfa fún ìmọ̀mù sáàbù ẹ́ òun lẹ́ntà mọ́ ń sọ pé òun àti mọ̀ sí gáà náà pàdé nígbàtí mọ́ lọ sí mi sọ òun là ń sọ pé sọ pé tí ó sọ fún pé káwọn ìlú ìsinmi àwọn ọlọ́run fún ní mọ́pá kí ló tó náà ìmọ̀ ni anybody tó bá ka síra ìdàkùnkùn so àfà ìmọ̀mù záàbì so ara nǹkan tí ẹ fi pé tẹ́bá ka ti kàrọ záàbì ní ti záàbì fi ní ìsọ́kùn gbogbo àwọn èèyàn tánjọ́ bára wọn jà lóúnjọ́ mọ́kí ó fún so ti wá mọ́ kálùkú pé àṣejù lágbájá ń ṣe ń pa lágbájá mú mọ́ eh, yes that's àfà rẹ̀ so àfà rẹ̀ kàkí to sókè tàbílẹ̀ ìsúgbí tó wájọ́ mọ́ kàkí ìwájọ́ mọ́kí ó fún eh, eh. so àfà rẹ̀ kàkí ìfẹ́ sókè àfáà rẹ̀ ní ibn taymiya àfáà rẹ̀ ní abu hayyan al-andalusi àfáà rẹ̀ ní dakikin fi abu hayyan al-andalusi àti ibn taymiya jọ ní iṣu tó ti bẹ́ẹ̀ ló ìmọ̀ mọ̀tá àbíjọ máa kébù òun lẹ́sìn ìmọ̀ mọ̀tá àti mọ̀tá maintain objectivity in thought kọ́sọ́ mọ̀ àwọn èèyàn ara rẹ̀ ní pé ara rẹ̀ náà làwọn ìmọ̀ fẹ́yàn kọ́ ni àwọn afọ́nà pé èèyàn gbọ́dọ̀ kí ló àwọn tó bá níjọ́ yóò bá ti fẹ́ di ọmọ agolo ní ọ̀pọ̀ pé ọ̀dọ́ nìkan ní kó jòkó sódà ogun tó bá ti rán sí ọ lórí nípa ẹlòmíì ó mọ̀ gbé jẹ so ìbùnà kékeré kéde jáfà ìmọ̀kọ́ ọmọ dáàbí tó bá tí wọ́n dáàbí bá fẹ́ wá tẹ́sì níbi tíra rẹ̀ àlùmọ́kẹ́ bá yóò wá pé ìbùnà kékeré ní Abu Wahab Abu Wahab ní kò ṣe rí ìbùnà kékeré ní Abu Wahab kò ṣe rí tó àgbé yóò lè díẹ̀ kẹtó mẹ́rin dé ń wí màmá fa rẹ̀ afá dáadáa òun ní sọ ó sọ̀rọ̀ méjì kan sọpẹ́ táwọn èèyàn èèyàn bá wà èèyàn ó sì fẹ́ ó ní òun ò lè rántí ọ̀rọ̀ ẹ̀dà ń bá fẹ́ kàìrú máa bà ń tán ó ní òun ò rò pé bóyá sọ ìlú ṣì màláìkà ti bẹ lápá àlàáfíà òun rò kókò kankan fún un. ṣé ó pàṣẹ fún bá ń yẹ ẹnu pé òun gbẹ̀yìn òun ṣọ́ bẹ́ẹ̀ àfọ́ òní hadith ni àfọ́ òní fíkí àfá gbogbo ẹni ò gbogbo ẹ̀ dígbà àwọn àfá àmọ́ ń sọ fún wa pé tẹ́ ẹ bá kọ́ òṣòlù tẹ́ ẹ bá kọ́ usulu fiqh tẹ́ ẹ ti kọ́ hadith ẹ̀kọ́ fífẹ́ ẹ̀kọ́ nusus tẹ́ ẹ bá fẹ́ ti pé àpò ah, òun ti lè fi usulu yìí kí n ṣe tàbí pẹ̀lú orí fòró hmm? tó sì dá tó ní àárọ́dọ̀ mùsùlùmí personality àwọn mùsùlùmí ìwọ̀n ọmọlúwàbí kálukú gbogbo tàà fi ń jẹ́ èèyàn ọ̀fọ̀rọ̀ tó ń min sọ́fàrí náà kòtò kan náà kòtò náà ẹwọ́ dàtí gẹ́gbẹ́ tó ń fi ìgbọ́dọ̀ fàbùkù kan ẹ́rùdù kan kòtò ni wọ́n gbé kalẹ̀ ṣẹ́wàá waqafa ala shafiriha ta'ifatani minan nas two sets of people wá ló wá dólé sí bèbè rẹ̀ tí ó fẹ́ kó sínú kòtò àwọn owó alfọ̀ká wal hadithu àwọn adájọ́ àtàwọn ní hadith sẹ́mọ̀ túnmẹ̀ ìtumẹ̀ ìpá adájọ́ ní ó máa béèrè pé kí ló ti wọ́n gbọ́dọ̀ sọ àárọ̀ ìdẹ́yàn ṣe fún lójú wọ́n máa wọ́n jẹ́ gbọ́ wọ́n ní wọ́n lọ gbọ́ báyàwó yàwó gan ìbọn wọ́n ti ṣàyádà wọ́n sọ gbogbo ẹ̀ adájọ́ sì ní ìdí ìtumọ̀ tí wọ́n pé tí ìbá ti maslaha kò ní ìdí kákẹ̀kẹ́ máa ń pa èèyàn rárá ṣẹ́mọ́ tó fà adájọ́ àbáwọn tí wọ́n já láti ẹ̀wọ́n gbọ́dọ̀ mọ́ wádìí táwọn èèyàn ń ṣe yọ́ ẹ̀gbọ́n wọn ń fà ìlórí wọn

ó ní wọ́n fẹ́ dẹ̀sì irú ni ẹ́n òun wá wájà ọ̀nà káàkiri in the name of king ọ̀fẹ́ dẹ̀sì ọ̀fẹ́ dẹ̀sì ti ẹnu mo bẹ́ẹ̀ lẹ́jọ́ ṣé ọlọ́run tó ní bẹ́ẹ̀ bá rí ẹ̀gá tí ṣe zìnà ni wọ́n ní kó wọ́lẹ́rì mẹ́rin mẹ́ta kúnra rẹ̀ ò ní gbé yá ṣé wọ́n lè dúró jì wọ́n lórí mẹ́ta yóò kọ́ ní ah, èmi ṣọ́ ni wọ́n ló jẹgbà onígbé gbàrà lórí ní orí kankan orí kankan lórí ní hmm, sọ ìbẹ̀ ló ti wá bẹ́ sí ní o máa kò lè sọ ìbìnà kékeré èdè ló sọ naam alagradu amila ala tadlis al-isnad àwọn motiti mama yo tadlis al

kò wá fẹ́ dákọ̀ pé òun ti dúró ọ̀bẹ nìkan lòun ti gbọ́ so àti àwọn àgbàdù mẹ́ta mẹ́rin márùn yòkúta dá fún ti àtàlẹ́sọ̀ ṣòyọ́kọ̀ta asbábò zọ́bẹ̀lì mọ̀dẹ́lì reason tá a fi ń condemn to tẹ̀lẹ́sọ̀ falafa here ìhábù sàmà àmìmọ̀ lámẹ́sàmà àmìmọ̀ ó fún wa ní impression fún gbọ́lọ́dẹ̀ tí ó gbọ́lọ́dẹ̀ two òdúlù alẹ́lẹ́kàṣì lẹ́sẹ̀ ìtìmáà ó iṣẹ́ tó yẹ kó sọ nǹkan kó clear ó fi wá sọ̀rọ̀ pé ká mọ̀ get ẹ̀tìmáà ẹlẹ́gẹ̀ta ilmuhu bí annahu la zakara lẹ́dí dalla sàánú ìmá rẹ̀ kó mọ̀ pé tó ń bá dápẹ́ tó ń fi tẹ̀lé skul lọ́dọ̀ rẹ̀ lámìyà kó mọ̀ bí yàtọ̀rí yẹni tí àwọn yóò yọnu sí olùgbọ́mọ̀ṣẹ́ tọ̀ ọkùnrin ìwádìí lọ́mọdẹ́lẹ̀ ẹni tó bá ń gba tẹ̀lé kí ni ìdájọ́ gbígbà àdíṣẹ́ اختلف العلماء في قبل وقت المدرس الأقوال أشارها قولان وهما كان تو كيلي موتي سون تو كجم موقف وا ني داوا كين مي فاتا كفان باي pé ọ̀rọ̀ tẹ̀lẹ́sù agbọ̀rọ̀ kọ́kọ́ wá di pé tẹ́lẹ̀ yẹn ṣe tó pọ̀ tí ó bá ti pọ̀ tó bá jẹ́ náàjì ìfìnàjì ìpín lẹ́yìn ìgbéjì ní pé kákún wádìí wípé ṣé kìí ṣe ìrìsáàlù ni wọ́n fi fi sí sánlọ́wọ́ tẹ̀lẹ́sù fún dẹ́ni kẹta òní pé áfù ń bẹ́ òní wípé a máa gba àdíṣì mùdálẹ́sì máa lámúyú ó lámùmí kìí ṣe áta yóò lámù ẹ̀bà gbàgbé yóò gẹ́gẹ́ ní kókó àmẹ́kẹ́ ọ̀tọ̀ ìdáná fẹ́ mú ọ̀tọ̀ wọ́n ní àkọ́kọ́ ni pé rọ́dù ìwádìí mùdálẹ́sì mọ́tò lápọ̀ pé ẹni tó bá ti tẹ̀lé ìsù kásẹ̀ kan kámá Hmm? kọ́dà ọba sálà ìgbé kó sọ sẹ̀mí tù gan ilẹ̀ anna tàlítà náà sàhó jà pé tàlítà járó gbàgbà ni lòun fún ààrẹ níbi kẹ́dùn náà lòun kà wà á dá kọ́ọ̀lù gẹ́rù mọ̀ọ́ká àtàfsíl wọ́wọ́ alkọ́lù sọ̀hẹ́ orí pé ìsọ́rọ̀ àbí sàmá kúbìlá ti wáyé ai in qala sami'tu aw nahu bil hadith wa in lam yusabbi sama lam tubali riwayatuhu ai an wa nahu lam yubal hadithu on man wala'ala ẹwà kọ́kọ́ ìṣẹ́ta kàbíṣẹ́ tó wá bóyìn fún bilkẹ́sọ́rọ̀ àtẹ̀rí ìṣẹ́hàrọ̀ bí i odìléjì dẹ́n ìkẹta ni pé ṣé kì í ṣe pé ìsáàlù mọ́ fi ròyìn ní tẹ̀lé dẹ́n ìkẹrin ò ní wípé ṣe pé rúrù gangan ni pé tẹ̀lísù yàpẹ̀ àdéṣù dẹ́n yìí mọ́ àlàsàmà àfi tábàlì nàkàrà bí i mọ́tò sábà ní àkàrà bẹ́ẹ̀ kọ́ fágbà máa lámì olam annahu jalla sábà tàbí tàbí àyìn ẹ̀sọ́yà tàbí ẹ̀bá jẹ́ fẹ́kọ́ bí ma yọ́rọ̀ fún tàbí báwọn láti ma tàbí yọ́rọ̀ fún tàbí bí a àmàlẹ́ ìgbóma ìkbárò lè mọ̀dálìsì náà fi hí ìdá sóìlà annahu jalla sa kama jẹ́ alẹ́ mọ́ òyẹ́nà pẹ́pẹ́ ẹni tó sì tàbí gan fúnra ẹ̀ sábà bí ọ̀dọ̀pá òun tàbí tẹ́bí ọ̀rọ̀ ìbìnà òyẹ́nà sá kalẹ̀ ìkejì ni náà tó ìmáàmì náà ìmọ́ta kan náà ìmáàmù hadith kó ń ti náà sókè lọ́wọ́já káàkiri bìnà alamàrífàtì ìdálẹ́ká lọ́lọ́bàtọ̀ tàbí then ìkẹta olùpíkin kẹṣù mọ̀kọ́rọ́nà ìwáyà ìlẹ́lu aṣáàrùn mùsànnàfàtì tẹ̀lẹ́sọ̀ mọ̀dẹ̀lẹ́sì àwọn tíra kan ṣe ń fa tẹ̀lẹ́sì àti mọ̀dẹ̀lẹ́sì هناك مصنفات في التدليس والمدلس كثيرة أشهرها ثلاثة مصنفات الخطيب البغدادي واحد ترى متى الخطيب البغدادي ọ̀kan bẹ̀ sí asma ilmudallisi wasmuhu oní atabiyin lé asma ilmudallisi والآخران عامل يكو أفرد كل منهما لبيان النوع من أنواع التدليس طب ṣẹ́rí kò fẹ́ sí mọ́ bá kò kan tí dòktóró mamto hanu lọ tún ní dákọ̀ sọ́lá tó lọ dájú tem ẹgbọ̀n tí wájú kàtílá yìí ohun tó fà ní pé dòktóró wọn olè kàtílá gbájú wọn ti rí ẹ̀yìn alkàtílá bagdadi wọ́n jù hù fi olùmìhàdì wọ́n máa kàtí lùbà láti gan so alàkàlùbà láti lòtọ́ imam min alimọ́tò alasha so kò fẹ́ sí síra ká tí wọ́n lè tún bá ràkùn lọ́dà pàtí kàtí lùbà láti àmàlùbà láti síra lùbà láti síra tí yàtí máa ń kà ẹ gbáni ta náírà pẹ̀lú ọ̀fẹ́ máa kà maka ọláwọn tó gbẹ̀ta alkifaya tó olómẹrin wáyà aljami ní akhlaqarawi wa adab sami àwọn olóòtú sáré kó mọ̀ ní baghdad ní volume 52 tí tó bá ṣáàrùn ma'aruf wádìí ṣe da on ló ṣe al'amfa ulmọ́kama fil asma ilmọ̀bùhama on ló ṣe alfasu ilwafi almudraju innaqli sáwọn tó pọ̀ náà wọ́n mọ̀ dápẹ̀ so òun ṣe then another tirami futa lisin at-tabyin li asma al-mudallisin li burhanuddin ibn al lẹ́yìn lẹ́yìn tààrífù alìtàdís bí ma rọ́ tí bí mọ̀sùfí na fi tàdís lè ha fífún àjá òun náà pẹ̀lú sọ̀bà kọ́sùn mọ̀tàlẹ́sì so ìyẹn òun kéré ẹgbọ́dọ̀ wa ṣùgbọ́n tẹ́kà sí ibùn àjá náà sọ dájọ́ gbólẹ̀ ti bá tàdís lò ṣùgbọ́n òun náà lọ lórí pé tàdís ẹ̀tẹ́yìn bá ti ṣe tàṣírí ọwọ́ apin máa lábí sọ fi tàdís ìlànà àjọ́rọ́ ọkà àwọn kan síbẹ̀ àwọn tọ́bá pẹ̀lẹ̀ kejì yóò padà wọ́n á sọ fún yí àwọn tọ́bá pé àwọn tọ́bá kọ̀ mẹ́ta wálẹ̀ yóò ń nígbà ní ti wọn kìníkà but bóò náà ṣe tó níbi tọ̀bọ̀kọ́lù mọ̀tẹ̀lẹ̀sí ó yàtọ̀ fún bó ṣe tó ń bí àmẹ́kàtàlámùsàlá ẹni tó fi tọ́bá pàlá ọkọ́ tó padà tó wọ́n but ọláwọn alẹ́ ní dédé bó ṣe yé mi mọ́ ẹnu pé tẹ̀lé ìṣẹ́ báwọn ṣe ó gbọ́dọ̀ pé wọ́n ó ẹ̀yìn ṣe gan wà ní wọ́n dẹ̀ máa pẹ̀lú ẹ̀ dẹ́ẹ̀lì kejì ìyàtọ̀ láàrin sálùfàtẹ́yì àti tẹ̀lé pé sálò méjì fún ìkẹta òní pé kọ́dà bẹ́ẹ̀ nìyẹn bá ń ṣe tí ò bá pọ̀ àdíṣẹ́ tí ò bá sí nàkàrà níbi mọ́túnlẹ̀ a máa gbà yóò mọ́ lọ́lọ́ ìtẹ̀sọ́n àtà sọ àwọn tíra kankan sọ ṣáàlá àti dé parí pẹ̀lú ìsìn báyìí ní tí ń bá ní ká ṣe ṣáàlá eh, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá èyí káka mọ́tọ́lù kàfí ìlà nípò náà pàmọ́tẹ́ ní ká padà sí kọ́ra سبحانك اللهم السلام عليكم